والشكر له على توفيقه وامتنانه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم إلهي على كل الأمور لك الحمد وليس بما أوليت من نعم حد تضل وتهدي من تشاء من الورى وما بيد الإنسان غي ولا رشد وأمرك فاض في الخلائق كلها إذا شئت أمرا ليس من كونه رجل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أتوقفوا الله سبحانه وتعالى وبتي أوفي كاتي أنوري يوفي با أنكوكا واجبي ọba yìí náà ni a dá fún ọba tí ó jẹ pé bí ọlọ́run subhanahu wa ta'ala bọ́ bá kọ́ sọ àsọtẹ́lẹ̀ wàsíyà fún ọmọnìyàn nílé ayé rẹ. àkọ́kọ́ fún ọmọnìyàn nínú ní òun náà ni kó fún wọn ọlọ́run ọlọ́run ní àsọtẹ́lẹ̀ fọmọ́nìyàn látara àwọn òbí rẹ̀ méjèèjì màmá rẹ̀ ó lóyún ẹ̀ ó gbé kiri nínú ònira kí ni àwọ̀ ọlọ́run òun náà ni pé anishukuru di wàlíwà àlìdáì òun ni wípé máa dúpẹ́ fún èmi ọlọ́run atara ìpàtàkì ọpẹ́ lórí oore tọ́lọ́ subhanahu wa ta'ala tọ́ba si fún ẹ̀dá. òun ni ó fi fi àsọtẹ́lẹ̀ yìí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fún ọmọnìyàn nínú ìyá Allah subhanahu wa ta'ala nínú àánú e kó ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní ẹrú tí yóò lè máa dúpẹ́ fún ọlọ́mù. àwa àlékún ìkẹ́ àtọ́lá fún atọ́jú ẹ̀dá anábíwá Muhammad ẹni èyí tí tọ́ ẹnìkọ̀ọ̀kan wa sí ohun tí ó jòrè fún wa nílé ayé wa wa. òun náà ni ọlọ́run júwe fún wípé ẹ̀sìn tó ń fi rán ọmọnìyàn tó ń fi rán sí ọmọnìyàn ẹ̀sìn sẹ́yìn kò ń ẹ̀sìn ọ̀lẹ ẹni bá fẹ́ sin Islam yìí láti ní àtẹ́wọ́gbà níwájú ọlọ́run yọ̀ọ́ jẹni tó ti gbáradì láti ṣiṣẹ́ fún ọlọ́run subhanahu wa ta'ala nígbà tó ráàyè tó rò kóhun ráàyè àtìgbà tó rò kóhun ọ̀ráàyè gangan. ọlọ́run subhanahu wa ta'ala ó ń sọ fún wa níbi tó béèrè iṣẹ́ lọ́dọ̀ wa dé pé a gbọ́dọ̀ sinmi ńgbà kankan láì ṣiṣẹ́ fún wọn ọlọ́run ọba ọlọ́run ni wáyé ìdá fọlọ́fà fọ́sọ̀ nígbà ọba tó ríra rẹ wípé ọwọ́ rẹ jinlẹ̀ pé ó ṣe kankan ọlọ́run ni fọ́sọ̀ ìgbà yẹn gangan ọgbọ́dọ̀ tún ní kankan tó ọgbọ́dọ̀ máa ṣe fún mi ọlọ́run ó túmọ̀ sí wípé ẹ̀sìn wa yìí ẹ̀sìn tí ń lọ́wọ́ wa láti ìgbàdégbà ni bàbá wa ń ṣiṣẹ́ yìí kọ́lọ́n subhanahu wa tààlà kó tó lè gbá lọ́wọ́ èèyàn kó tó lè dúpẹ́ iṣẹ́ wa níwájú ẹ̀ ọlọ́run fi àwọn kan mẹ́ta ojú wa níwèé rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ Muhammad sọ ọlọ́run ni wọ́n àrọ́ وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا gbogbo sẹ́ tó wọ lọ́wọ́ ọba tó ń wò ó dúpẹ́ fún wípé ẹrú ṣe mọ̀tẹ́wọ́ gbà á ọlọ́run ní nǹkan ń ní ọ gbọdọ jọ pé iṣẹ́ tá à ń ṣe yìí à ọ gbọdọ pé nìkan là ń wípé kó ṣe nǹkan kan fún wa tá a fi ń ṣiṣẹ́ yìí wa man arada al-akhirah èròǹgbà làkọ́kọ́ àníyàn tá a fi ṣe wa sa'a laha sa'yaha ọwọ́ gbọ́dọ̀ jẹ́ pé iṣẹ́ tí a rò wípé a fẹ́ gba ọpẹ́ lórí wájú ọlọ́run ọ gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ kàlìkìámà ìjẹ́ iṣẹ́ àlìkìámà oníkímọ́jẹ̀mú iṣẹ́ táàfì sọ wípé iṣẹ́ àlìkìyàmà ni ó gbọ́dọ̀ fi lára sẹ́yìn ẹlẹ́kẹta wà wúwa mọ́ mi. irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ìgbàgbọ́ rẹ̀ gbọ́dọ̀ dúró dáadáa. gbígbàgbọ́ ọ̀bá dúró ó túmọ̀ pé sẹ́tì yẹn ṣe yọ bàjẹ́ níwájú wọn sọ̀rọ̀ yìí gbogbo wa tá torí wípé a tún lọ sí òpin díẹ̀díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ la ti ṣùgbọ́n gbogbo ò lè rí bákan náà ní ojúpọ̀nà ìkórè ojúpọ̀nà ìgbẹ̀sánṣẹ́ a lè rí bákan náà a lè jọ máa ṣiṣẹ́ bákan náà ṣùgbọ́n a lè jọ jèrè bákan náà a lè jèrè bákan náà yóò wà ẹ̀sán fẹ́ wọn fún wọn lẹ́yìn táwọn gan máa wò wípé ah, àwọn jèrè rẹ̀ báwọn ti ṣe ẹlòmíì ó ṣiṣẹ́ tọ́jẹ́ pé yóò ṣiṣẹ́ tó pọ̀ ṣùgbọ́n kò ní jèrè kankan ẹlòmíì ó ṣiṣẹ́ kéńké iṣẹ́ tíntín tọ́lọ́wọ́ ó péré lọ́pọ̀ fún èrè rẹpẹtẹ èkíní kejì ìkẹta ọ̀rọ̀ yìí òun ló láfi gbé ọláfijọ́ bá a bá fẹ́ wá àwọn tó ṣiṣẹ́ tó pọ̀ tí wọ́n jèrè rẹpẹtẹ kò sí bí a ti lè rí tá a bá yọwọ́ àwọn ànábì ọlọ́run lẹ̀ lọ́dọ̀ àwọn sàhábà ridwanullahi ta'ala alayhi òun láti lè rí kámú ẹ̀yọ kan kábi sàpèjúwe nínú àwọn tó ṣiṣẹ́ rẹpẹtẹ tí wọ́n jèrè rẹpẹtẹ Bilalul Habashi Bilal kọ́lọ́n ni yọ́nu sí dúdú inú àwọn sàhábà tàbí kí n pé sọ̀hábíyún ìfìrìkì nínú àwọn sàábà tó jẹ́ ara ọ̀dọ̀ wọn bí báyìí torí habasha ní ethiopia ni. rasulu karim sallallahu alayhi wa sallam oníníjọ́ kan òun lálàá àbí òun ríra àwọn lẹ́ni tí ọba ara àwọn ní inú àlìjánná. wa asma'u qur'atan na'li amami bí mo ṣe lọ́nú àlìjẹ́nà mò ń gbọ́ ìṣiṣẹ́ bàtẹ́ nìkan níwájú mi tí ń lọ wájú. mo wá bèrè lọ́dọ̀ Jibrilu pé mọ̀nsá ìbò hazi ìlàpàrà ìṣiṣẹ́ bàtà tí mò ń gbọ́ yìí ta lónìí. ọlọ́wà sọ fún mi wí anábì lọ sọ fún mi pé innahu rajulun min ummatiki. nínú àwọn tó ṣiṣẹ́ rẹpẹtẹ tí wọ́n jìnnà rẹpẹtẹ ni ọlọ́mọsálá ìsàlù ẹnì kọ̀ọ̀kan wa. innahu rajulun min ummatiki. ọkùnrin tẹni nínú àwọn àlùmọ́ rẹ̀ olùwà béèrè pé ta ni ó ní wọ́n sọ fún òun wípé òun ni Bilal al-Habashi pé Bilal ni òun wá padà bí Bilal léèrè òun sọ tó ṣẹlẹ̀ fún pé mo wà lálẹ́ jẹ́nà mo sì rí pé nìkan lọ wájú mi ẹsẹ̀ bàtà tí mo ń gbọ́ wọn ni irú iṣẹ́ lòun máa ṣe yá tó fi máa gbọ́ ìró ẹsẹ̀ bàtà mi níwájú rẹ̀ iṣẹ́ wo ni mo lè ṣe ọ̀wá ronú ọlẹ́nu tó ń kẹ́lẹ̀ mà òun ni wípé òun ò sí ẹ̀gbin rí kóun ṣẹ̀gbin àyàfi kóun ṣe mọ́tótó kóun bá kàlùwà látàn òun sì máa bẹ́ẹ̀ mi òun sọ wípé lillahi alayya rọ́kàtà pé ọlọ́run òun jẹ́ ọlọ́run lọ́pàá ìrun méjì wọn àná bí wọ́n sọ fún pé ntí ń sè náà iṣẹ́ tó tóbi ni torí pé inna Allaha yuhibbu tawwabin wa yuhibbu al-mutatahhirin. ọlọ́run fẹ́ràn gbogbo àwọn tí wọ́n bá sẹ́rí ẹ̀mí wọn kúrò níbi iṣẹ́ ọ̀dà tí wọ́n wá ń wá tí wọ́n máa wà ní mọ́tótó ní gbogbo ìgbà. ọ̀rọ̀ àwọn àfáà pọ̀ lórí ẹ̀pẹ́ sẹ́bi lálù ọgbà àwájú ànábì ni. àwọn àlùfáà ní ìmọ̀ gbọ́rù ẹsẹ̀ rẹ̀ kò túmọ̀ nígbà ó wà láyé gan òun náà ní máa kọ́ bígbà tá a fi da lọ́la ni bígbà tí a ní kí àwọn ẹmẹ̀wá ọba kí wọ́n máa lọ wájú ọba tó àwọn kan náà wọn àfa àwọn tó báyìí pèpò túmọ̀ pé bíláàlú ọwọ́ àgbáwájú rọ̀ṣúlù wọ àlìjánà ẹ̀rí pé ẹ̀sán rẹpẹtẹ ni torí pé àwọn náà ti ṣe rẹpẹtẹ fọlọ́ bá a máa gbogbo ẹ̀ ọ̀nà tó gbọ̀ ìgbà Islam àti ìyàtọ̀ jẹ́ àwa bá ẹ̀fọn ní àbàtà làwọn ti ọ̀bẹ bọ̀ ní ìsìláàmù àti sẹ́tẹ̀lì kọ̀ọ̀kan wá ń ṣe ìyàlà wọn jẹ dídí ẹ̀ wọ́n ti ṣiṣẹ́ rẹpẹtẹ fọlọ́hún ọlọ́run dẹ̀ fún wọn lérè tó tóbi ẹlòmíì lè ṣiṣẹ́ rẹpẹtẹ ńjọ́ mi tí ò ní jèrè kankan ọlọ́run má kádàrà ẹni kọ̀ọ̀kan wa má bá a ma gbogbo ẹ̀ hadith rasulu tó sọ fún wa níjọ́ tí ń sọ fún àwọn sàhábà ó ní àtẹ̀dùrúnà mẹ́lìlì mọ́fìlì tẹ́ẹ̀mẹ́ni tí ọ́tálàkùkà tí ò ní kankan nínú yín àwọn sàhábà ní al-muflisu fina man la dirhama lahu wala mata' ẹni táwọn mọ̀ ní tálákùtà tí ò ní kẹ̀kẹ́ nu wa òun ẹni tí ò lówó lọ tálákùtà nu wa nìyẹn tí ò sì lóhùn gbádùn kankan tí èèyàn fi gbádùn ilé ayé òun ní tálíkà nínú wa ànábì tí mo wí òye yín. innal muflisa min ummati ya'ti yawmal qiyamati bis salati waz zakati. والصيام ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وضرب هذا وسفك دم هذا قال أن تطفجوا òun lẹnìkan tó ti fẹ́ rẹpẹtẹ láyé bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa náà bá ti ṣe ọlọ́run mẹ́jà pàdánù ṣe wa. ó ti fẹ́ rẹpẹtẹ yóò dé ń jọ àlìkìyà ọmọ ibi sọ́lá pẹ̀lú ládàá àwọn tí ó pọ̀ rẹpẹtẹ wàsíyà yóò rù ládàá wẹ̀dẹ́ tọ́pọ̀ rẹpẹtẹ wàzàkà yóò rù ládàá sàkádé tá lè ká ládàá àánú tí ò sí kà yóò rù dé ṣùgbọ́n ní sẹ́ ń wo àwọn ládàá dé yẹ fi ọ̀dùṣẹ́ta màhàdà bẹ́ẹ̀ náà ni ó ru ẹ̀sẹ̀ ẹni tó bú láyé tí ọ̀jẹ̀ mẹ́ni ìbú tálùkùránù òbú tádìsà nábì òbú ó nítorí kó ṣe nìkan ó bu nítorí wípọ́fẹ́ bẹ́ẹ̀ ni yóò bu ẹ̀fẹ́ rẹ̀ náà dé kọ̀díṣàtà mahada wàkọ́sà fahada àgbésọ́ síyàn ilé oṣù kọ̀ láyé nìsín àti bá débi wípé nìsín lẹ́kùnmọ̀ àlà àkọ́ ìdìnnà bìmọ̀jára dìbọn. àti bọ́rọ̀ wa débi wípé àwa mùsùlùmí lónìí à ń dájọ́ lórí àjọkàn àwọn èèyàn bìmọ̀jára dìbọn. èrò lásán àfi ń ṣèdájọ́ lórí àjọkà àwọn èèyàn yóò déjọ́ àlìkìyàmọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀yìn àti kánáyàn lọ́nà ìtọ́ ìdàjẹ̀ èèyàn ìjẹ owó ẹni lọ́nà ìtọ́ yóò tó wá ru ẹ̀ṣẹ̀ rẹ̀ ni wọ́n ló kírun wọ́n ibi tí mo lọ nìyí pé gbogbo wa lónìí ń padà síbẹ̀ gbogbo òun là ń gbọ́rọ̀ ọlọ́run ẹ̀wọ̀n tá a ti gbọ́ wa Ramadan ṣùgbọ́n kágbọ́gbà wà à ń gbọ́ ǹjẹ́ la ní àgbọ́gbà àti àgbọ́lò nínú tẹ̀mí ayé wa ọ̀rọ̀ tẹ̀mí àti ẹ̀yìn tàbẹ́ yẹ̀wò lónìí nìyẹn ṣùgbọ́n mo fẹ́ èyí tí mo sọ kí wa kún sẹ́ káwa máa wo kò sáwà gbà kí àti àmà ni bẹ́ẹ̀ náà ni ó ru ẹ̀sẹ̀ dé lábẹ́ ẹ̀sẹ̀. wọ́n yóò tọ haza min hasanati. ẹni tó bú láyé àní tí ó bú padà níjọ àríkíámà á bù ú dáadáa tó sí láyé nínú ẹ̀san ọ̀run tó kí láyé á bù ú á fi dá ẹ̀san padà fẹ́ni tó bú láyé. wa haza min hasanati àtúbù lóorun àwẹ̀ rẹ̀ á fi san ẹ̀san fẹ́ni tó lù láyé wàhálà nínú àtàlà àtúntò sàkárẹ̀ àbìsẹ̀sán sẹ́ni tó sọ̀rọ̀ ẹ̀yìn fún ọ̀rọ̀ ẹ̀yìn sí wà ìdá kọ́niyà ti àtàlà tó kọ́bla àyìn yọkùdìyà máa àlè. tí dáadáa bá tán kò sì tí ìsan gbèsè ti ń bẹ ní ọ̀run ẹ̀ tán ó kìdá min khatoyahum ọlọ́run ó pè kí wọ́n lọ bù nínú ẹ̀ṣẹ̀ àwọn tó sì kù tí kan fún tóri àti àlè wọ́n wà á dà mẹ́tẹ̀ẹ̀tì ẹ̀ nígbà aládàá ti tán sọ́mọ tóri ha fi náà. ànábì ní bí wọ́n ṣe mọ́ sí tí wọ́n lọ jù ú náà yìí ó ti ṣe rẹpẹtẹ ṣùgbọ́n kò ṣe kíni kò jèrè ọlọ́mọ tó wá mọ́ wọn. àwọn mi ò ṣiṣẹ́ tíntín iṣẹ́ kéńké nínú òfin lè dájọ́ láti ṣe kó wa sàkó. bóyá nítorí iṣẹ́ ìríra rẹ̀ ti ń ṣe ó ti ríra rẹ̀ kóhun lòun dájú nínú gbogbo mùsùlùmí ti bẹ̀láyé ẹni ọba wù ní òkè ẹni ọba wù ní ọ̀dáhùn ṣíṣe rẹ̀ ó ti ríra rẹ̀ pé òun ló ṣe kíni òun ló dájú láyé ẹlòmíì sì ń bẹ lè jẹ́ tí ń sí ló ṣe síwájú ń ó ju tó rò wípé síwájú rasulu karim sallallahu alaihi wasallam káàbù bùnú malik ó wà pẹ̀lú ẹ̀ nínú àwọn tó jókòó sí ìjọ náà ojú tí rọ̀súlù ó gbé wo ọ̀kan orí arákùnrin kan ti ń wọn sọ fáwọn sàábà yẹn wípé ka a na ha yattajihu nahwana ó dàbí ìgbà kọkùnrin ti ń bọ̀ yìí ọ̀dọ̀ wa yi ń bọ̀ wọn àmọ́ ogun kan àgbọ̀ bọ̀ gẹ́gẹ́ bọ́lá níbi wípé ìtí bá ń gbé bọ̀ orí ìnàró ni ní ọba mi kò ní bá mi lórí ìjókòó ijoko àgbẹ̀tọ́ bá bàyàn lórí ìjókòó yóò lè ju tọ́ bàyàn lórí lórí ìnàró lọ. rasulu karim sallallahu alayhi wa sallam ọ̀nàró ọkùnrin yìí bó ṣe rasulu nìyẹn anabi wa ń bi ọkùnrin léèrè pé ìwọ arákùnrin yìí níbo ló ti ń bọ̀ níbo ló ń lọ. ọkùnrin yẹn ni ana min mali wa ahli wa ashirati ila muhammad rasulillah. ìdìde tí mo dìde ilé mi mo ti ń bọ̀ mo fi dúkìá mi lẹ̀ mo fọmọ lẹ̀ mo fi ẹbí lẹ̀. ohun tí mò ń wá kiri ni pé mo gbọ́ pọ́lọ́ ń gbójúṣẹ́ kan dìde. ẹ̀sìn tó mú wá òní mo fẹ́ wá gbà lọ́dọ̀ rẹ̀. àlẹ́ ní láti sọ fún mi pé lakọ́ni wo fẹ́ta bí rasulillah ọlọ́run ti bọ́ ọ pé ẹni tó dúró wájú ẹ̀ náà ló ti fi ọlọ́run tó wá sí i ọkùnrin yẹn láti sọ fún anabi wípé dúlẹ́nì alẹ́lẹ́ islam mo fẹ́ kó ojúwe islam tó mú wá mo júwe rẹ̀ fún mi anabi ni alẹ́ islam an tashhada an la ilaha illallah wa anna muhammada rasulullah wa tuqima as wa tu'ti az wa tasuma ramadan wa tahujja bayt anabi ka origun ẹsẹ mara ahun ọkà alẹ fún ó ní ìsìlámù ọkùnrin yẹn ní lakọdí akọrọtò bizalik gbogbo ń tọ ọkà alẹ fún mi yìí wọn fẹsẹ ẹ nílẹ̀ ń sì lọ máa ṣe anabi sọ fún pé tí n tó wí bá rí bẹ́ẹ̀ ajẹkọlọ fi ọ lórí ọsọ bẹ́ẹ̀ farakùnrin mọtì àárín igbó ẹlòmíà máa sin ọ̀rọ̀ gbọ́ nígbà tá a sọ wípé arákùnrin ìbéèrè islam tó sọ fún un wípé ńlọgọ orígun islam márùn ẹlòmíràn á lè fi kí á ní wàhálà àwọn afá àkọsí tèmi ti ń jẹ islam ní orígun márùn tó ń bá ti sọ orígun márùn òun ti sọ islam kí ló tún ka gbogbo èyí tí wọ́n tún kà á dálẹ̀ pé ká máa ṣe rọ̀ṣùlù fi ó kọ́ àwa lẹ́kọ̀ọ́ wípé ń bọ̀ bá fẹ́ máa pè èèyàn sí ẹ̀sìn bìlìmọ̀wọ̀ ìzọ̀tí bìlìhẹ́kìmọ̀tí wàlìmọ̀wọ̀ ìzọ̀tí àṣàlà ibẹ̀ làwọn àfáà tí wọ́n mọ̀ nípa àpé ni òun ni wọ́n fi mú òṣùlùbù dáwà ìpè tá a bá fẹ́ pé ni onímẹ́sọ̀dù kìí sọ̀rọ̀ ọ̀rọ̀ tó bẹ ni tí ó ti wà nù sísẹ́ẹ̀m tó bá sọ kìí ṣerú ẹ̀ lọ́ọ̀bẹ ni tó fẹ̀sẹ̀ fẹ́ wọnú inú islam kìí ṣerú ẹ̀ lọ́ọ̀bà sọ rasulu dẹ̀ sọ́nbó mi ó ní ẹ máa báwọn èèyàn sọ̀rọ̀ kẹ́lìmù náà hadithu náà ta bẹ̀kọ́dìrì ọ̀kú lèhìn a tụrụ lọ́ha wàrasùlà. tẹ́ bá fẹ́ máa báwọn èèyàn sọ̀rọ̀ ẹ máa bá wọn sọ lójú wọn tí làákàrí wọn lè gbé. yìí wọn sọ́ba lè gbé oníkẹ ẹ máa sọ fún wọn torí ẹ bá ti ń sọ ju òye wọn lọ ẹ wọn pe àwọn èèyàn bá lè gbé ẹ máa bá wọn sọ. ìdí sọ òpó nìkan fún kìí ṣe tàwa gbogbo ẹ̀ làwa gbọ́dọ̀ láti gbọ́dọ̀ sì gbìyànjú sí. sẹ́ni kaba wa ló kó sìláàmù márùn-ún nìkan lòun ó dì mú ọ̀dà bíi ẹnìkan tó kó gbogbo ayé wípé mi o mọ́kọ́lé lábáwá débẹ̀ fà wà bá yayọ̀ torí kò sí bọ́tẹ̀ jẹ́ pé ni kọ́lé kó pé wà láàyè téèyàn lè ṣe. pè wá wá débẹ̀ àwa arílé ó forí ó sorí gun mẹ́rẹ̀ẹ̀rin ọwọ́ àkàn onílé òun nìyẹn tẹ gbogbo wọn sọ fún wípé àmọ́ pé nǹkan sí ọ tá a bá mọ̀ ní àbá ti dáhùn pé rẹ sẹlẹtọ ọkọ rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ lẹni tó lẹ́nu òpó ẹsẹ ìsìláàmù márùn nìkan ọlọwọ dì mú gbogbo yòókù ṣe kí ni ọkàn òun ó bẹ̀rẹ̀ kọ́kọ́lé rẹ̀ kò fi nǹkan yíká ohunkóhun ló lè wọbẹ̀ ohunkóhun ló lè bíwó ohunkóhun ló lè dáná bí rọ̀ṣúlù ti sọ yìí fọ́rákùnrin yìí ó yí padà lẹ́ni tí ń padà lọ láti lọ máa lo ohun tí wọ́n fi kọ́ ṣùgbọ́n bó ṣe yí padà bẹ́ẹ̀ ni nǹkan gbé ọ̀tá sùn wọ́sàkọ̀tọ̀ aláhàmàdì ilẹ̀ ti lọ báyìí ìpàkọ́ ló mú lọlẹ̀ rasulu karim láti sọ fáwọn sahaba tẹ wà pẹ̀lú ẹ̀ pé ẹ dìde ìnhala ìlà àkíkùn ẹ fi yóò na ẹ falà sí lábẹ́ ẹni tí ò tí ì máa kírun kì í má gbà wẹ̀ kò tí ì yọ sàká ànábì sọ fáwọn sàábé pé ẹ dìde lọ bá ọmọ àyà yín ẹ lọ bá ọmọ àyà yín wọ́n dìde wọ́n gbé jókòó ànábì náà súnmọ́ wọn nígbà tó wọ ọkùnrin ó rí i pé ọ̀dọ̀ kóbi lọ àlè ọlọ́run ti bẹ̀yẹ ànábì ní káwọn méjèèjì kí wọ́n jahazẹ̀ kí wọ́n palẹ̀ mọ́ wọ́n wẹ̀ fún ìgbà tẹ́sí gbogbo ẹ̀ tán ànábì súnmọ́ ó ń wò ó ànábì gbójú kò wọn láti fi rọ̀súlù léèrè pé kí ló dé tó fi gbójú kò ó ní mo rí màláìkà kan tó wà pẹ̀lú arákùnrin wọ́n fi yẹ́dì í sàmàràtún fèsì máa rìn jáde màláìkà yìí mú èso ó mú èso àlìjẹ́nà lọ ó ń fún jẹ ó ní mo wá béèrè pé a arákùnrin yìí kò sí tó ti ṣe pé ó béèrè ẹ̀sìn lọ́wọ́ a sì sọ fún un ó ń ta yé jẹ oúnjẹ àlìjẹ́nà ẹni tó ṣiṣẹ́ tíntín tó jèrè lẹ́pẹ̀tẹ́ oúnjẹ ayé oúnjẹ kí ni oúnjẹ ara pàtàkì ìgbàgbọ́ nìyẹn o ẹtún máa mílẹ̀ kún èyí tá a sọ lọ́jọ́ òní ara ọlá tó wà fún gbàgbọ́ ni oúnjẹ ayé jẹ èso kí ni èso àlìjánà rasulu sallallahu alayhi wa sallam ọwọ́ akẹ́ ọlọ́kọ̀ ọwọ́ akẹ́ àyàká ọkọ̀ sọ̀rọ̀ ọlọ́rọ̀kùnrin náà ọ wà nínú. من الذين عملوا بقليل وأجروا بالكثير هو أنواع وتوى سيسة كنكي ثم تلو كويرين جي تقو فوا قولوا أنجلوا لوا كايا كفي الذين لم يلبسوا إيمانهم بالظلم ọlọ́wọ́ àánú àwọn tó jẹ́ pé àbòsí kẹ́kẹ́ kò rò pọ̀ mọ́ ìgbàgbọ́ ẹ̀rí pé bó ṣe gbà bẹ́ẹ̀ lọ́ọ́ bá lè sá lọ. àwa la ewu wà lórí tiwa torí gbàgbà oríṣiríṣi nǹkan ní ti ń rọ́ọ̀lù ló ti ń kọlu ìgbàgbọ́ tiwa ṣùgbọ́n sárákùnrin yìí dísẹ́ǹgbà bẹ́ẹ̀ náà ní gbé lọ́dọ̀ lọ ní yàjóyàjó bó ṣe gbà bẹ́ẹ̀ ló gbé lọ ó lè rí jẹ́ sọ́jẹ́ ọlọ́mọsálẹ̀ ìsàlọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ibi tí ọ̀rọ̀ wa tí ó fẹ́ lọ torípa tí ń palẹ̀ àti jáde kúrò nínú ọ̀rọ̀ dọ́ọ̀nù mọ́ ilé ẹ̀kọ́ ni ilé ẹ̀kọ́ ní Ramadan gbogbo wa tá a bá fọmọ sílé ẹ̀kọ́ kò sóbì kan tí fẹ́ kọ́ máa ń kọ́ máa ṣàṣeyege kọ́ máa darí dé pẹ̀lú ìwé ẹ̀rí tó péye ohun tá a máa fẹ́ nù. báwo wá lè ní àtẹ̀yìn báwo láti ṣe tá a fi dẹni tí yọ jáde kúrò nínú ilé ẹ̀kọ́ yìí ẹni tó ṣàṣeyege a ti wà lọ́pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ ṣáájú ilé gbogbo oṣù tó ti lọ náà lóṣù ẹ̀kọ́ èyí tó ń bọ̀ lẹ́yìn oṣù ẹ̀kọ́ ni tá a máa gbénu ẹ̀kẹ́ kọ́ tí Ramadan kà fún ó sí ni torí àlùbáríkà ara rẹ̀ gbogbo ẹni tí ń bẹ láyé lónìí gbogbo wa ni àlùwùmá Rasul gbogbo ẹni tí ń bẹ láyé àtẹnitọ́ gbàgbọ́ àtẹnitọ́ gbàgbọ́ àlùwùmá ànábì ṣùgbọ́n méjì ni a pín sí àwọn kan a máa pè wọ́n ní ọmọtò dàwà àwọn tó jẹ́ pé iṣẹ́ tá a fi ránàbì yìí ó dé síbọ̀ wọn ṣùgbọ́n wọn gbọ́ wọn gbọ́ wọn gbà wọn àtẹ̀lé àwọn ni ọmọtò dàwà ṣùgbọ́n gbogbo ẹni tọ́gbọ́tọ́gbà káfà wá tá a bára nu lẹ́sìn yìí káfí wá sàpéjúwe ọlọ́mọsálẹ̀ ìṣèwálẹ̀ ni tí ó máa gbọ́ tí ó máa gbà àwa ni ummatul istijaba bóun láti síra wa pẹ̀lú istijaba yìí òun lọ̀rọ̀ tí a fẹ́ jọ gbéyẹ̀wò láàrin ara wa kí lóun tá à ń pè ní istijaba abala bíi tí mo lọ kìí ṣe kìkì dá ara wọ́n sọ́lọ́hún pé ọlọ́hun ṣe báyìí fún mi kọ́lọ́hún ó ṣe fún mi òun làá máa tètè gbọ́rọ̀ istijaba sí ohun tí ń jẹ́ istijaba a lè sọ fún apẹ́ gangan ni tọ́ à. òlàfin jẹ́ ummatu al-istijaba. àtọ́ à gbogbo ń tá à ń gbọ́ gbogbo ń tá à náà fi mú wa gbogbo ń tọ́lọ́ sọ fún wa. kí ìṣiṣẹ́ tẹ̀lé ìṣiṣẹ́ tọ́ kọ́ tẹ̀lé òun là ń pè ní ni al-ijabatu ila ma da'a Allahu an-nasa. إليه من التوحيد gbogbo ntọ́lọ̀ subhanahu wa ta'ala tó pe gbogbo wa sí nínú ìmọ̀lọ́kan ṣoṣo àti tí rẹ̀ alayhi wa sallam tó pè wá sí nínú òfin ọlọ́run òun là ń istijaba wípé a fẹ́ ìgbọ́ ìmúṣẹ ìtẹ̀lé àlè ìsìjáàbá lillahi wàlẹ̀ rasul. ọlọ́run nìkan òun ló ní àpọ́nlé kọ́sọ̀rọ̀ ká máa múlò òjíṣẹ́ nìkan òun ló ní ọ̀wọ̀ kó tè wá lófin ká sì máa tẹ̀lé òfin yìí òun nìkan ní ìkìyàjì lè má amàràbí yìí ká ní ìsira tán tẹ̀lé ńtọ́lọ̀ ń bá pa wá látẹ̀ tọ́lọ̀ wọn bá tún kẹ́yàn wàlùmùbà dára tu ilẹ̀ gàlè káwa má fi dágbà ọjọ́ kójú ẹsẹ̀ tá a bá ti ń bọ̀ pé nǹkan yìí dáa ká sì máa mú lò lóògùn bí èèyàn bá wá nìyí aṣíwájú wa Ibn Qayyim rahimahullah wọ́n ní ẹni ọlọ́wọ́ ọba ṣe fún ohun tọ́lọ̀ wọn ọkọ̀ sí fún ni wípé ọkàn rẹ̀ lọ́lọ́wọ́ ọkọ̀ kọ́ fọ́ọ̀nù ọkàn ní máa dáa tí n tí èèyàn bá ń gbọ́ ti fi ṣe lò tọkàn bá ti bàjẹ́ gbogbo tí èèyàn ń gbọ́ kò ní ṣe lò kódà yóò tún máa wọ́nà pé ìbáyọ̀dé ní ìfẹ́ mi kémi amazon máa ṣe yìí nígbà tí nǹkan èyí tí mo bá débẹ̀ ni pé wògbà tí bá ní àgọ́gbà ọkàn ni ó dà ọkàn ni ó dà kì gbogbo àwòrán tá à ń gbé kiri yìí òun kọ́ ló lè dí àgọ́gbà ohun tó lè dí àgọ́gbà òun ni kí ọkàn kọ́kọ́ kini kíni kọ́kọ́ da kájèrè ẹ̀mí wa lérí dáadáa òun ló lè mú wa ní kíni ló lè ànílẹ̀ ni tá ara wòran tàbí mùjẹ́rẹ́dù ká mọ̀ pé ó kọ̀ síláàmù lélẹ́yìn jẹ́ ká bá nínú tó yàtọ̀ ti síláàmù mọ́ wa. ó ń túmọ̀ sí pé ọkàn yìí kọ́kọ́ òun là kọ́kọ́. sábì yìí wá bá rọ̀sùl ó ní ilẹ̀ zina. gbogbo òfin tó mú wá pátá mo ti gbọ́ ṣùgbọ́n lọ́dọ̀ tèmi yọ̀ǹda rẹ̀ fún mi kí n máa ṣe ẹ wò béèrè àbílí bìzínà ká pé ìyàwó ẹni nìkan òun láàmà rí olè lára yọ̀ǹda fún mi kémi ọmọ ṣe kí n máa ṣe zìnà lọ ẹ wò ibi tọ́lọ̀ ń dá dáadé ẹ rí pé béèrè ilé tó bá sàwa ni èsì táàfù láyé kàdé ó ní ó súnmọ́ pọ̀rẹ́pà náà bí túmọ̀ pé ọkàn rẹ̀ ní nǹkan sí. ó ní òfin lè gba gbogbo òfin ẹ̀sìn lágbógbà ló fi ń wá èyí tí wọ́n fi yọ̀rùn dá fún nínú ẹ̀ ẹ gbọ́dọ̀ mi kan náà mi padà fún wájú tẹ́sí mọ̀ pé ó ti rí pé ọkàn ẹ̀ ní nǹkan ànábì ní súnmọ́ ni wà àjìlẹ́sàwò rọ̀ṣọ́ ànábì ní ó jókòó ó ànábì wá sọ fún ìwà ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ láàrin ẹni tí ó ní kọ́ yọ̀ǹda ẹ̀sẹ̀ kan fóun kákẹ́kọ̀ọ́ látara ẹ̀ ó pè káwọn jọ fọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ ìfẹ́ máa fẹ́ lójú ní ti torí ibi tí mo lọ. àbẹ́bìnrin ó jókòó ó jókòó Rasul wa sọ fún wípé ó ní kí n yọ̀ǹda fún ọ kọ́ ọ máa ti sìnà ó ní bẹ́ẹ̀ ni ó lóun rí pé ó le òun ò rí ṣe nínú ilé ayé òun yọ̀ǹda fún òun ànábì ní tí ọba bá ọkùnrin kan lórí ìyá rẹ̀ tí ń bá a ṣe sìnà tí ọyọnu sí ọlọ wá abẹbẹ ọmọ afẹfẹ pé ẹkúṣẹ o bá mi fẹ bí ọmọ afẹfẹgùn fẹ pé inú rí ó dùn sí a ọkùnrin ní àtìyá àti bàbá mi fi dá mo fi rẹ ní ẹ gbogbo tí ọba tí ọ mo fi wọn rà ó lè mọ tí mo fẹ́ràn ẹ dé ilé yọ ọdún sírú ẹ kẹ́ni kọ́ ọmọ báyà mi sírú ẹ ànábì ní kàdáàlì kan náà gbogbo èèyàn tó rí náà bí ìrẹ làwọn náà rí láàyò ṣìbùnàwó lè ó máa bẹ̀ àwọn náà fẹ́rẹ̀ wọn ò lè nífẹ̀ẹ́ sí kéèyàn ó sírú ẹ̀ fún yà wọn ànábì tún ní àtọ̀hìpùhù lè bẹ́ǹtì tọ́bọ́tọ́mọ rẹ bìnrin lọ bá bá ọkùnrin tọ́ọ̀mà tó ò fún ní ìyọ̀ǹda pọ̀ fọmọ ẹ fún lọ́ba wá bá ọkùnrin kan lórí ẹ̀ jẹ́ ń bá ṣe sìnà ó kì í kọ́ka àbọ̀ ọmọ dáadáa ó tó kó tí ì fún pé àlejò pàtàkì tó wọlé wá wá ọkùnrin nílá o òun ò lè gbádùn ẹ̀ o àdábìnrin tó bá nílẹ̀ kàdáàlì kan bí gbogbo èèyàn náà ṣe rí nìyẹn la yuhibbunahu libanatihi àwọn náà nífẹ̀ẹ́ sí irú sọ́sẹ̀ tí ọ̀sán ọ̀fẹ́ máa sí yẹn sáwọn ọmọ àwọn ọmọ ẹnìkan náà lọ́lọ́ ọmọ bá ti sì náà èsì ń jóye nù. ọkà débi wípé ọlá ẹ̀gbọ́n ẹ̀gbọ́n bàbá kúrò bàbẹ́ amẹ́ tọ́ba pé lọ bọ́kùnrin kan lórí ẹ̀ nínú rí ó ó nínú wọn ò ní dùn anábì ní kàdáàlìkà náà láàyò ṣègùn náà lè àmà àti. báwọn èèyàn náà ṣe rí nìyẹn wọn èé fẹ́ràn agbó ẹ̀ kẹ́nìkan ọbẹ̀ ni tó jẹ́ gbọ́n bàbá kúrò bàbá wọn kọ́ bá ti sì ó tún bi léèrè lórí ẹ̀gbọ́n tàbábúrò yẹ ó ní tó lè yọnu sí ó nínú òun ò lè dùn sí anábì ní kadhalika an-nasu la yuhibbunahu li khalatihim. àwọn náà lè nífẹ̀ẹ́ kẹ́nìkan máa bá burú tàbí gbọ́n ìyá wọn kọ́ máa bá ti sì náà kí lànà bí ìṣẹ̀lẹ̀ anábì gbọ́wọ́ lé lórí ọ̀fọ́ lé lórí sallallahu alaihi wa sallam. eléwọ̀n ẹ̀kọ́ kan tó náà tún gbà kínní ni manhaju ó fún wa ní ó fún wa ní ìlànà tẹ̀sán-ṣíṣù àṣà rí ìyàn kan fọ́ọ̀lù sínú àṣìṣe mọ́nájú sábọ̀ ọ̀nà bíi àṣìṣe olè fi máa ṣe tí òfin ní ànábì tó wá gbé ọwọ́ sàmì yẹn lórí ọ̀nà ọlọ́wọ́ ọba mi ò ó bá ń darí ẹ̀ṣẹ̀ ìgbín ó fẹ́ pé ànábì fi nílẹ̀ pé ó fẹ́ pé wọ́n lò rẹ̀ tó wí kí ni ẹ̀ṣẹ̀ ni nítorí pé kò fẹ́ gbọ́ àgbọ̀ gbà ó fẹ́ tẹ̀fẹ̀ inú ẹ̀ ó fẹ́ tẹ̀lé fẹ́ inú rẹ̀ sápadà mọ́ sọ wájú nínú tí ṣokùnfà táyé òfin ní àgbọ̀gbà nìyẹn gbogbo àtẹ̀yìn abátàrò pé adùn tẹ́mi mi fẹ́ mo fẹ́ fún un ọ̀kan tọ́lọ̀ subhanahu wa ta'ala àti ntànàbí rẹ̀ ní amẹ́dẹ́ bẹ́ẹ̀ olùwẹ̀ nífẹ̀ níbẹ̀ ní ọmọ bàrà rẹ̀ bẹ́ẹ̀. tí ó sì máa jẹ́sẹ̀ Rasulullah ti ṣàdúrà fún pé Allahumma ìrì ọlọ́wọ́ ọba mi ò ighfir zamba bá ń darí ẹ̀ṣẹ̀ rẹ̀ bá ń darí rẹ̀ jìn wa tahhir qalbahu wa tahhir qalbahu bá ń fọ tí máa ń wà ní ọkàn tí èjì yìí ó lè gbọ́ àgbọ́gbà ọlọ́run bá ń kọ́ ló fún ọkàn rẹ̀ ọlọ́run mọ́sálẹ̀ ìṣe bẹ́ẹ̀ fẹ́lẹ́ kọ̀ọ̀kan wa ọwọ́ àfikẹ́ta fún ó ní wàhásìn farja wàhásìn farja ọlọ́run bá ń dáàbò bo abẹ́rẹ́ kọ́ má lè lò fún nǹkan kan àfihàn tó jẹ́ tọ́ ẹ̀ ẹ̀rọ pé tàbí sórí rẹ̀ àràbí àtàlà òun lọ́rọ̀ aṣáájú wa Ibn Qayyim tó sọ fún wa wípé al-istijabatu asluha bil-qalb. èèyàn gbàgbọ́ gbà ibi ọkàn ló ti bẹ̀rẹ̀ ọkàn èèyàn òun ní ọ̀kọ̀ọ̀kan gbádùn gbogbo ọkàn tí ò gbádùn kò lè gbàgbọ́ gbà kò lè gbàgbọ́ lò ó lè máa gbọ́ kọ́ máa gbọ́ dàálẹ̀ ṣùgbọ́n tó bá dé maidan tá a bá dé fún ìdí pé a fẹ́ ṣiṣẹ́ iṣẹ́ ò ní ṣe é ṣe nígbà tí nǹkan bá ti ń ṣe ọkàn ọlọmọsálẹ ìsànù wa. ó ní fala sanfa ò lè istijabatu bil badan. àgbọ́gbọ́ ò lè ṣiṣẹ́ fún oríkì ara dùn lẹ́kọ̀lù tí ọba jẹ́ pé ọkàn ó ti jèrè tọkàn tí ma àgbọ́gbọ́ ò lè ṣiṣẹ́ fún kíni fún ara dùn lẹ́kọ̀lù fa inna Allaha subhanahu wa ta'ala torí fọlọ́hún tá à ń sọ̀rọ̀ rẹ̀ bẹ́yìnà là abdi wà bẹ́yìnà kọ́lbì. àlàfo tọ́lọ́hún wà òun làlàfo sọ́mọnìyàn àlàfo ọmọnìyàn sọ́kàn lọ́lọ́hún wà ọlọ́hún ò sí níbi ara. ṣùgbọ́n sọ́kàn bá ti dá ọlọ́hún ti ṣe tán yóò wà padà di ojú tó fi máa rí wa. sọ́kàn bá ti ṣe kí ni sọ́kàn bá ti dá tó dúró dá ọlọ́hún ó padà di etí tí èyí ó fi máa gbọ́ràn. èèyàn onígbà kankan àfihàn ọlọrun nígbà tó lọ́run bá ti wà nù kíni tó ti jókòó lọ́ọ̀kan torí ń ọlọrun ọlọ́run dọ́mọ ànábì ádámà nǹkan méjì fi dá wa irinṣẹ́ àkọ́kọ́ nígbà tí ọ̀dà ádám ọ̀dà láti inú yẹ̀pẹ̀ níbo lè wá ilẹ̀ حين من الدهر لم يكن شيئا مذكورا ó ní gbà tó wà lẹ́pẹ̀ tá a mọ́ kalẹ̀ ádámọ̀ jẹ́ kankan kò wúlò mímọ yóò wúlò ọlọ́run lẹ́yìn náà nafakhna fihi min ruhina ọlọ́run la wa mú ẹ̀mí wa àfẹ̀sì níbo lẹ̀mí ti wá gbogbo ìgbà tí ibi tá a ti mọ èpè ọmọ èèyàn tí bá ń ro èèyàn ẹ̀rì tí wọ́n máa ṣẹ̀ṣẹ̀ mí di ẹranko ṣùgbọ́n gbà tí ibi tá a ti mú ẹ̀mí rẹ̀ wá tí ń ṣe láti sọ́mọ̀ tó bá rò ẹ máa rí kàlímọ́là bí ìgbà pé màláìkà nínú ṣe nínú rìn nínú sọ̀rọ̀ nígbà tí ibi tá a ti mú ẹ̀mí ẹ̀ wá tó bá ṣe kíni tó bá ń rò ọmọ èèyàn dàbí màláìkà ṣùgbọ́n gbà tí ibi títí rẹ̀ bá dé kàlíbàhìmà yọ̀ọ́dà gẹ́gẹ́ bí ẹranko. ibi tọ́lọ̀ ń wà ibi ẹ̀mí ọmọ nìyẹn èyí ń fi yé wa ipò tí àgbọ́gbà tó wà nínú ìsẹ̀mí ayé ọmọnìyàn ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn tọ́ra ti gbọ́ wà tí ó ti pọ̀ pàápàá láàyè tí a wà yìí òun tó wá kù oníkálukú wa máa ronú sí i báwo làwọn kẹta agbọ́ yìí báwo ni yóò ṣe wá sínú ìsẹ̀mí ayé wa ọ̀ràn yẹn ni. واجب الاستجابة واجبة على كل مكلف أو مكلف كله على الفهم بلا تردد أعبد ما في دبع كله وبقدر الاستطاعة بابا سلاgbara agbogbo àtó bẹ́ẹ̀ la ti gbọ́dọ̀ tẹ̀lé agbọ́dọ̀ tẹ̀lé tọ́lọ́hún fipá wá láṣẹ àjìnà sí tọ́lọ́hún subhanahu wa ta'ala tó ní kí àjìnà sí إنما قول إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون Ọlọ́run gbogbo ẹni abápè ní múmìnì ìfẹ́ máa bá nú ọ̀ràn wọn ìdá dùnrù ìlàlá gbogbo àti tí wọ́n bá jókòó sáàyè kan wọ́n wà ń bìkan tí wọ́n ń pè wọ́n lọ síbi tọ́lọ́hùn àti ti òjíṣẹ́ kọ́ máa jẹ́ dájọ́ àlámọ̀rí ọ̀ràn wọn òtẹ́ bá lọ́dọ̀ wọn ni pé àyàkúlù sàmẹ́ẹ̀nà wà àfààní. a gbọ́ a sì ti gbà òun lẹ́rìí lọ́dọ̀ wọn ọlọ́run gbogbo ẹni ọlọ́run bá ṣe léyìí fún tó ní àgbọ́gbà lórí gbogbo tí ń gbọ́ lọ́rọ̀ ọlọ́run wọ́n wulẹ̀ ika gbọ́mọlẹ̀ mọ́fìlẹ̀ àwọn ẹlẹ́ni ọ̀la kò sí ní táwọn wájú ọ̀la lọ ó làwọn àfẹ́ ẹ̀sìn fi gbà wípé àlè ìsìjà àbàtù wájú ọ̀ràn yẹn ni níta a bá ti gbọ́ tá a fi mà ọ̀ràn yẹn ò ní ká ṣiṣẹ́ tọ̀ nítorí pé bẹ́ẹ̀ láti rí kíni láti wa ọlọ́ni gbogbo ẹni tó bá pé mo ti tẹ̀lé ńsọ́lọ̀ ń wí àbùjíṣẹ́ ọ̀wùlà ìka wọn lè mọ filẹ̀ o kò sí sáwọn wá lọ ọlọmọsálá ètò wa máa ẹni ọ̀la ọlọ́run ká máa wípé. bẹ́ẹ̀dá kan bá wá lẹ́yìn ọ̀la tó tún wá ìyọ́nú ọlọ́run téèyàn wá ìyọ́nú ọlọ́run kò síbi téèyàn ti lè rí ju bí àgbọ́gbà lọ. ibẹ̀ láti lè rí ìyọ́nú ọlọ́run olọ́lọ́run subhanahu wa ta'ala ló fi ń bá nàbì Musa sọ̀rọ̀ nígbà Musa náà sọ fọlọ́n ó ní wa ajiltu ìpè tó pè mí mo ti sáré dé èèyàn fi dágbà ajiltu ilayka rabbi mo sáré dé láti wá dáre ọba mi lóhùn kí lọ fẹ́ mú bẹ̀ tó fi sáré tètè dọ́lọ́ lò ah, ọlọ́run mọ̀ wípé lè sáré lọ. mo mọ̀ pé níbi kí n sáré tètè jẹ́ pé èrè ọlọ́run kí n gbọ́ àgbọ̀ gbà ń sọ ọba sọ ibẹ̀ ìyọnu rẹ wà lè sáré lọ. ó fẹ́ pé ibi tí tá a ti lè rí ìyọnu ọlọ́run òun ni kálukú wa ká gbogbo ohun tí àwọn àlùfáà wa tí wọ́n ti bá ní sọ̀rọ̀ tí wọ́n sọ fún wa kárí wípé à ń ṣe ní àgbọ́gbà kárí pé à ń tẹ̀lé kálí jẹ́ ní ọ̀la òun láfìrí àwọn sọ̀hábà rẹ̀ wà lọ́lọ́hìn àléhìn ìṣesí wọn ni ní padà mú bí ẹyọ kan àbí méjì wá níwájú lápèjúwe tá a fi máa kó tiwọn lórí àgbọ́gbà tá a bá ń sọ̀rọ̀ àgbọ́gbà yìí ohun tó fi pàtàkì nílé ayé wa ká gbọ́ gbogbo tí wọ́n sọ fún wa ká tẹ̀lé torí pé òun kàmáàlú lè hayat tí wọ́n bá ní sẹ̀mí ayé ẹnìkan ó complete ó pé ó péye òun lè dáṣẹ́ ẹ bá rí tọ́jẹ́ kó fi gbogbo àlámọ̀rí ọ̀ràn rẹ̀ tẹ̀lé tọ́lọ́hùn àti tani àti tòjíṣẹ́ tọ́jẹ́ pé tọ́lọ́hùn àti tòjíṣẹ́ ń pè é sí òun ní tẹ̀lé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ló ní kàmáàlú ní hayat gbogbo tí èèyàn rí ó ní láyé tí ọba ti sí kọ́gbọ́tọ̀ ọlọ́run kọ́gbà kọ́gbọ́tà nábì kọ́tẹ̀lé irúfẹ́ ẹni bí òní kàmáàlú ní hayat èmi kí wọ́n sọ ọlọ́run subhanahu wa ta'ala ló sọ ọlọ́run yá ayọ́ lẹ́bí iná àmánù ọlọ́run mo pẹ̀yìn sí ẹlẹ́ gbàgbọ́ ìsàjìbù lìlá ìsàjìbù lìlá ẹgbọ́rọ̀ ọlọ́run lágbọ́gbà ẹ tẹ̀lé ìpè ọlọ́run wali rasul ẹgbọ́ta nábì rẹ̀ náà ìdá da'akum lima yuhyikum gbogbo ọgbà táwọn òjíṣẹ́ tọlọ́wọ́ àtòjíṣẹ́ ti bá ń pè yín lọ síbi tí ó jẹ yóò yí kò tẹ́ẹ̀fì ní tẹ̀mí gidi ẹ̀wọ̀n dáná ìlú máa yóò yí kò. ó fẹ́ pé gbogbo ẹni tí kọ̀mọ́ tẹ̀mí rẹ̀ lórí tọ́lọ́wọ̀n àtòjíṣẹ́ rẹ̀ fẹ́ kò sí lórí ìtẹ̀mí gidi. ọlọ́run gbogbo ìgbà tọ́lọ́run bá ń pè yín lìmọ́ yóò yí kò. fi ohun tí ó mú yín ní kamalul hayat ìsẹ̀mí èyí tó péye nítorí pé kullama zada al-abdu في الاستجابة لله وطاعة أوامره زاد الله كمالا في حياته gbogbo gbàtẹ́rù tọ́ba tí ó ń lè é lékún èèyàn lè mọ́ lè jẹni tó jẹ́ pé lẹ́ẹ̀kan náà òun ni ìtẹ̀lé tọ́lọ́wọ́ àtúntí tí ó máa péye lọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n gbogbo gbàtí èèyàn bá ti ń lékún ní tẹ̀lé tọ́lọ́hùn àti tòjíṣẹ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ti ń lékún nínú ìsẹ̀mí tó péye ọlọ́mọ sàlẹ̀ sànú ẹnìkọ̀ọ̀kan wa tá a bá wura wa pẹ̀lú kò tá a wà lórí àwọn tá à ń gbọ́ lórí ọ̀rọ̀ ọlọ́run tí ń dé ti bọ̀ wa àti kò tá a wà mùsùlùmí pín sí lórí àgbọ́gbà mẹ́tàlá pín sí mẹ́tàlá pín sí. ọmọ ẹnu àwọn èèyàn tó jẹ́ pọ́lọ́ òkè wọn yastajibuna zahiran wa batin ọlọ́mọ sàlẹ̀ ìtàwa náà máa wọn.

nínú ẹ̀sìn wọn tọba wọn àgbọ́gbà wà ń kódà wọn mọ àmàlẹ́tìhìn dìnnà tọba tún ti di àjọṣepọ̀ láàrin àtàwọn èèyàn ẹ nínú ayé wọn ohun tí wọn bá rí ní rí tí gbé wọnú nínú wọn nínú nínú títà nínú rírà ni ẹ ní òtọ́lọ́wọ́ àtìjíṣẹ́ ẹ̀fẹ́ òlẹ́bà tí wọ́n máa ṣe ọwọ́ àánú àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́mọsálá ìsinmi àtẹ̀yìn náà ó tò wá mọ́ wọn. àwọn míì bẹ́ẹ̀ nú ọmọnìyàn alimusajibuna zọhìrà tá a bá rí wọn a máa tò wọn mọ́ pé ah, àwọn tí wọ́n ń gbàgbọ́ gba òfin ọlọ́run níta fẹ́ ṣe ẹgbẹ́ síkà bọ̀dà alágbájá yóò ṣe dáadáa ṣùgbọ́n tó bá di pé à ń ṣàyẹ̀wò ẹ̀ á rí wípé kò gbọ́rọ̀ ọlọ́run lágbọ̀gbà kò ló bọ́lọ̀ sí gbé ka fún wa. ní gbogbo ọ̀nà a rí nígbà tó bá kàn wọn àkàrẹ̀ fi ìbáàdà ti lọ́rọ̀ bí ìwà muhammala irúfẹ́ ẹni bẹ́ẹ̀ là máa wọ́n ní mùnàfíkì àwọn sábà máa ń sáré lé wọn máa ń sọ sáré ṣe bá ti àzọ́là tọlọ bá rasul ó ní ìwọ òjijì Ọlọ́run òun ti di mùnàfìkì nínú àgbọgbà náà ló ti wò ó òun ti di mùnàfìkì hazola náà sàhábà ni òun náà máa ń pèrè kàsílù ní màláìka níjó kó láyé àmàlíkà náà wá wẹ̀ látòkè ọ̀run àná wá wẹ̀ ó tún wá sọ fún ànábì fóun ti di mùnàfìkì ya rasul Allah ànábì ní kí ló dé ó ní mùnàfìkì lóhùn. ó ní torí pé abájókòó tí ọ sọ bá ń bá ní sọ̀rọ̀ ọlọ́run yóò dàbí ìgbà pé kílẹ̀ ẹ̀kún àlìjáná ojú ẹ̀ káṣí máa kónú rẹ̀ àwọn èèyàn mọ̀ bí ìgbà tí mi nínú ara wa mọ́ ṣùgbọ́n máa rí pé tí mo bá padà délé èmi tí mo mọ́ra mi tá bá wà wájú bí mo ti máa ṣe ládà àwọn ìyàwó àtàwọn ọmọ àkùtù wọnú ayé tóun bá padà délé ọ̀n yàtọ̀ àdébìnrin kò lè má rí bẹ́ẹ̀ ọmọ àfi gbogbo kọ̀ọ̀kan fún ìkọ̀ọ̀kan náà ni tọ́ọ̀ bá ti jẹ́ eré àtàwàdà pẹ̀lú ìyàwó kó di ìtẹ̀lé ìtẹ̀lé tọ́lọ́hùn tọ́hùn gbọ́lọ́wọ́ bọ́lọ́hùn sí dọ́mi ìyànú. ó fi yé wa wípé ìpín kejì ní ọmọ nìyàn òun lẹni tó jẹ́ pé ní rírí ọ hàn ní ẹni tí ó tẹ̀lé àṣẹ ọlọ́run subhanahu wa ta'ala ìpín ẹlẹ́kẹta òun làwọn tí wọ́n tẹ̀ jìnnà tìfitìfi tí n táà lè pè ní àgbọ́gbà nínú sẹ̀mí ayé wọn àwọn tó jẹ́ pé òkun tọ́lọ̀ subhanahu wa ta'ala tó ní ká má ṣe òun láàmà bá wọn níbẹ̀ ká má yusalli adínú ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí. táwọn ṣùgbọ́n yẹ̀tà àmàlù màríbà gbogbo ọ̀nà àtijẹ́ na òun lọ́jọ́ náà kọsẹ̀ ọ̀nà àtimú ọjọ́ náà kọsẹ̀ tọ́dọ̀ ra yẹn kálukú wa kákíyèsí ọlọ́mọsálá wa tí rọ̀súlù tí ò gan anabi ń rí ní kinní fún wa àwùjọ tí sàhábíyù kan tí rọ̀sùlù náà ti kọ́ lọ gba sàkáwá ìgbà tó dé ó láti sọ fún ànábì wípé hádà lí wà hádà làk sàkátó ní lọ gbà wá òrè o ṣùgbọ́n gbà mọ́ lọ tí mo débi tí ń ti gba sàká eléyìí wọ́n fún èmi náà sọ̀rọ̀ pé ó ti ká kò yàwó àwọn alájókòó yìí tí wọ́n bá fi kan tì sí wa láì sí ìjábọ̀ fáwọn tí wọ́n fi tì á ti máa pàpápín pé à ah, ibi àbá ti ṣe làtí ṣe kíni làtí jẹ nínú náà burú gbọdá gbájá ẹni ẹ máa múlẹ̀ lọ ẹni ẹ máa múlẹ̀ lọ tọ́ bá kú àlọ́ jábọ̀ fáwọn jama ipò tó ní àtẹ̀yìn tá a wà nù kọ́lọ́kù sànù wa. bí sàmì ti sọ fún ànábì tán pé sàǹkó jíjẹ ó jíjẹ tó fi èyí tí wọ́n bu kò tún fẹ̀fẹ́ bò ní. ó lè tí wọ́n bẹ̀mí náà rí o bẹ́ẹ̀ lànà bí orí mi bàrí tọ́ba ìsinmi tó tó ṣe bí ẹ̀ orí mi bàrí náà bọ̀ sí ó láti sọ̀rọ̀ pé ẹ wá wo ìmọ̀ ọmọ ọ̀dọ̀ ẹni tá a ránṣẹ́ tọ́wọ́ adarí dé tí ń sọ fẹ́ni tọ́ra wípé hágàlí wàhágàlà ìtọ́ mi èyí fi kí n fún ọ rèé yóò ṣe jókòó sílé bàbá kọ́ wa máa retí kọ́ máa rí pé wọ́n fún un ní nǹkan tí wọ́n máa pè ń tò mọ́múlẹ́yìn wá ẹ ṣàlẹ́ kó fúyẹ́ gan ó fúyẹ́ ẹ̀ lọ ètí èsè a gan là ń dì mẹ́rù wa o tẹ̀gbọ́n tàbí èyí ṣe ẹ̀jẹ̀ fún ni wọ́n fún ni èyí tí èsè bàbá ń sọ̀rọ̀ nípa àgbọ́gbà ẹ jẹun mú àpèjúwe díẹ̀ wá níwọ̀nba nínú àwọn tí wọ́n gbọ́ àgbọ́gbà kí n tó wá sọ àwọn tí wọ́n fà á tí èéfi rọrùn kágbọ́gbà ó lè wá sínú ilé ayé ọmọ èèyàn báyìí bá gbà mí ẹ tó sọ àǹfààní tí àgbọ́gbà lè mú wá nínú ilé ayé wa ọlọ́run mọ́sálá ìjọ wa nínú ilé ayé wa. àwọn tọ́lọ̀ ń fún ní dáadáa yìí ṣe nínú àwọn sàhábà tọ́jẹ́ pé àwọn báwọn bá ti ń gbọ́ ojú ẹ̀sẹ̀ náà ni wọ́n máa lò tí wọ́n bá ti ń gbọ́ òye fi dágbà tọ́lẹ́bù máa ń bà wọ́n pé bóyá àwọn lè mọ́sẹ̀ mímọ́ àwọn sì ti gbọ́ àwọn sàhábà àpéjúwe kan nígbà tá a yà ọtí mímu sọ̀kalẹ̀ ṣẹlẹ̀ pé ọ̀ ń sọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ lọ́lọ́run ṣe lé wọ̀ nínú tí àwọn alábáwá kó sínú ẹ̀jù láyé òun lọ sí mọ̀mù ọlọ́wọ́ ọ̀gbà lọ́wọ́ wọn lẹ́ẹ̀kan náà ọlọ́wọ́ kọjá wọn mọ̀ pé ewu wà mẹ́ nígbà ọ̀ya ọlọ́run tún ní tẹ́ ẹ bá ń kírun ẹ má mutí o pé ẹ bá fẹ́ kírun ẹ má sílẹ̀ tó pé ẹ má mú ma rárá nínú àdìsí tó ṣáájú wa Anas bin tí imaamu bukhari àti muslim tí wọ́n gbà jáde. anas budu malik ọsọ sọ̀kan ọjọ́ tí àyà yìí sọ̀kalẹ̀ olóhùn jẹ́ sáàkìlìkàwọ̀ àwọn èèyàn kan àwọn jọ wà nínú ilé wà á nà yìí kékeré lòun wà jọ náà tí a ń jọ àyà mọ́mú tí madina náà lè ọmọ ajẹ́ madina ti náà rí ọmọdún ni Anas wà tí wọ́n fi fà lé ànábì lọ ó lóun jẹ́ ọmọ kékeré òun lòun wá ń bu ọtí fún àwọn èèyàn tí wọ́n mú níjọ náà oníbi táwọn wà níjọ náà ní dárò abitọ́lẹ̀ òun làwọn wà olóní tẹ ànábì ló wá dé báwọn ń bẹ̀ pé àlà inna Allaha wa rasulahu qad harrama al níjọ àyà ń sọ̀kalẹ̀ àwọn òsì níjòkó wọ́n wà nínú ilé àdótálẹ̀ ibẹ̀ ni wọ́n ti mutí tẹ̀mí tó wà ń jòkó fi wá bá wọn pé níta ẹ̀ tún ṣeré àyà ti sọ̀kalẹ̀ tọ́lọ́wọ́ àtòjíṣẹ́ ẹ̀ ti fi ọtí mímu ó ti tẹ́lẹ̀ wọ̀ fún àgbọ̀dọ̀ mọ ọtí mọ́ ibi táwọn alágbọ̀gbà tí wọ́n lè dé ó ní bó ṣe sọ bẹ́ẹ̀ fáwọn fa akhraja an-nasu ma indahum min jarraril khamr gbogbo agbè agbè ẹmu agbè ọtí tí ń bẹ lé gbogbo a gbogbo ẹni tó jókòó ńjọ náà gbogbo wọn náà gbé jáde wà àrà kú á fi síkàkì wà tóró kìlì màdínà kálukú lọ dànù sójú ọ̀nà màdínà kálukú gbogbo ọtí ilé rẹ̀ jáde ọtí wàá tọ́ra wọn míì lónìí tí wọ́n ń yọ ẹlòmíì rọ́nú àdì yọ gbàgbé sẹ́nu àníkẹ́rẹ́ àwọn oníkàwọn máa mú mi àlùwàlá kí ni ó lè rọ̀ ní. àyíká gbọ́gbà ni ẹlòmíì wọn làwọn fi ń lo sẹ́ ọtí kọ̀sá gbọ́gbà ni kan ẹ̀mí àtàwọn ọmọ ìyá kan lájọ wà ń bẹ̀ pé sọ́dà kéèyàn fi ọtí lo iṣẹ́ ọmọ ìyá tí wọ́n fi ó ní kọ̀dá ọ̀dájọ́ rẹ̀ mo mi mọ lọ́dà kéèyàn jẹ́ iṣẹ́ èṣù ẹ̀gbin náà ni wọ́n fi lò iṣẹ́ tí wọ́n ń lò tẹ́lẹ̀ kì í ṣe tọ́ba wa méjì náà tó fi lo iṣẹ́ èṣù ọba ra wọn mú àbí ọ̀jọ̀ra wọn ọ̀jọ̀ra wọn ibi tá a ní àgbọ̀gbà tá a lágbọ̀gbà ní láyé ó ní gbogbo ẹni tó gbàdé sí wa ó ní fa asbahati al-madinatu thalathata ayyami laysa laha rahihatun illa al-hamd láàrin ọjọ́ mẹ́ta ẹ̀ẹ́lẹ́ẹ̀ pàṣípẹ̀ lè gbóòórùn nǹkan kan lu màdínà òun ọtí ló kù tẹ́ máa gbọ́ níbi kálukú lọ ru ọtí rẹ̀ jáde tí wọ́n lọ dáná tí wọ́n lọ tú dáná. èyí ń tún ó fún wa fáwọn èèyàn wọ̀nyí bí wọ́n ti ní àgbọ̀gbà tó ọlọ́run mọ́sálá ìsánú ẹnì kọ̀ọ̀kan wa náà. bàbá tó fẹ́ má pojúwe mí wá tá a fẹ́ fi mọ́ pojú wọn nínú àgbọ̀gbà ká gbọ́rọ̀ ọlọ́run kó sì máa di odidi nínú ẹ̀mí èèyàn ẹ jẹ́ àpadà sọ́dọ̀ aṣáájú wa Abubakar radiyallahu ta'ala anhu a máa sọ pẹ̀lú hadith ufuk níjọ́ tí ọ̀rọ̀ àgbésọ àgbémá tí wọ́n gbémá yàwó Aisha tó níjọ́ náà nínú àwọn tí wọ́n jọ ń gbọ́rọ̀ yìí kiri tí fi ń gbàgbé máa. nke ọdamụ ya wa aisha musata bunu asasa ọwọ anú àwọn tí ń gbàgbìmọ̀ yìí musata siri ninu ẹni tí abubakar tọ́jú to wò ó musata wa ọjà inú owó ẹ ọjà pẹ kódà ọjà fún abubakar tí àwọn pẹtọ bá ti wọn náà yóò dùn ọ tí gbogbo èèyàn bá ti ń ọmọ mi abubakar na aisha tí gbogbo èèyàn bá ń ọmọ mi láì dá kọsán sí wọn ọ̀njata wa ọ̀njẹyọ wa ọ̀rọ̀ tó ọ̀mọ̀dí rẹ̀ wọn náà wá wà lára àwọn tí wọ́n ń tí wọ́n ń sọ odùn aṣọ́jú wa Abubakar gẹ́gẹ́ bí abara débi wípé Abubakar ni wọlọ́ ọlọ́lọ́ ni mo fi bọ̀ra la ó fèkìmálì alàmùsàtìhì abadan látòmí lọ owó mi ìfúnna fún kọ́bọ̀ mi ò tún bọ́ sí lọ́mọ́ ìmọ̀ pé èèyàn bá ní. bí ṣe ń sọ ọ́ tán olọ́lọ́ ní káyọ̀ sọ̀kalẹ̀ àgbọ́gbà ni ẹ̀ ọlọ́ni wàlá ayé tẹ́lu olùlùfọ́dùlì minkum wọ́sáà an yutu ulil qurba wal miskin wal muhajirin fi sabilillah wal ya'fu wal yasfahu ala tuhibbuna an yaghfira Allahu lakum wallahu Ghafurur Rahim sọ́tún náà àyà twenty ọlọ́run bó ṣe ń sọ̀rọ̀ yìí fẹ́ pé wà lọ́ọ̀ ọlọ́run ni mo fi búra ìtúnáwó mi fún mùsàtàmá àwọn tí wọ́n lágbógbà mi bẹ́ẹ̀ láyà sọ̀kalẹ̀ ọlọ́run ní sọ wípé wọlé kọ́ gbọ́dọ̀ búra mọ́ sẹ́wọ̀n kó ara bú bẹ̀rẹ̀ nù ọlọ́run ní kọ́ mọ́ búra mọ́ ẹni tá a dá lọ́lá nínú yín tá a fààyè fáwọn aláìní fáwọn alásùnmọ́ ọlọ́run ni ẹ sọ fún pé wàlíyàgù ẹ máa tẹ̀jẹ̀ fẹ́ ní tọ́ba tẹ̀yìn wàlíyàsáìwù ẹ máa gbẹ gbogbo asẹ́ni ẹ̀dọ́kùn nígbà yá yín kọ́mọ̀sẹ́kù àwọn náà lájókòó yìí ẹlòmíì ìjà ìsìn ń bẹnu ọkàn rẹ̀ ọmọ ìyá kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó gbé àìṣedéédé inú ilé wọn wá nígbà máa ní kó sọ ìtọ́sẹ̀lẹ̀ nígbà tí ó sọ ọkọ̀ yọ ìwé bọ́ọ̀lù kan lọ́yọ̀ jáde ọba nkàdé ní ọ̀ǹdè báyìí ìyàwó ẹ̀ nù pé ó sì kà báyìí nígbà báyìí nígbà ọ̀dọ̀ ọ̀dì kìíní kan lọ́jọ́ báyìí nínú ọdún báyìí ó tọ́mọ ọkọ ẹ̀kẹ́ tèmi gan sí tí ó ti ga mùsùlùmí. ọlọ́run kọ́ sànù wa ọlọ́run ní gbogbo nǹkan tí nǹkan ti bẹnu ọkà ara yín síra yín ọlọ́run ní ọlọ́run ọlọ́run bá wílọ ayà Abubakar fi dojú ọlọ́run sàwọn lẹ́sà fún ni láti lè fi ọlọ́run máa mọ̀ sàwọn lẹ́tà láti pé kí wọ́n bá nàbí ló gbalé torí pé hum abadulè hum mẹti kò ló balẹ̀. tábàlọ́kẹ́ nìkan dá aláyé kọ̀sọ́kẹ́ nìkan dá tọ́ka àwọn sàhábà. tọ́lá wò rẹ kọ̀kọ́ báyìí tọ́ bá sà wá á kàn pé ẹ ṣe gbọ́ nílò máa òfin yẹn ilé àtẹ̀yìn máa wọn sí òfin yẹn wà lójú ayé ànábì mọ̀ ń bẹ lọ́kàn tíá ó sì máa ń tó fi sọ́kàn àwọn sọ̀hábà ridwanullahi ta'ala alaihim bọ́lọ̀ sì sọ́tà pé kọ́ ọ̀sẹ̀dẹ̀ abẹ́ẹ̀fẹ́ kọ́lọ́wọ́ darí tẹ̀yìn náà bí ṣe wí tán Abubakar ẹgbọ́rọ̀ Abubakar àwọn tí wọ́n ní àgbọ́gbà ni Abubakar ni bala bala bala bẹ́ẹ̀ ni bọ́fẹ́ kiri ọlọ́wọ́ darí tẹ̀yìn wọ́n lọ sẹ́ǹpalá ló gún nígbà àkọ́kọ́ ipò wò ní náwó òun fún mùsàtà ó ní lọ ni mo fi gbóra la ònzi aha mìnìhù abada. láíláí gbogbo tọ́lọ̀ ń fún mi ìní já lẹ́nu mùsàtà láíláí tí èmi fún. tọ́lọ̀ ń fún mi ìmọ̀ ànáfọ̀. ojú ẹsẹ̀ lọ́gbàgbé sí mùsàtà tọ̀sí nígbà ọlọ́run ti pàṣẹ ọ̀rọ̀. àgbọ́gbà nìyẹn. ẹ̀wọ̀jú ọlọ́run ti pa sínú àtẹ̀yìn. sàgbọ́lá gbọ́gbà. ọlọ́mọ sànù wa. ẹ jẹun fi. eléyẹn tó ní ẹgbẹ̀bẹ̀ yẹn bàbá ń sọ̀rọ̀ àgbọ́gbà àwọn tó dìrọ̀ mọ́ ọ̀pọ̀ tẹ́gbẹ́ bàbá ń sọ à ń sọ̀rọ̀ yẹn náà mà bàbá ń sọ̀rọ̀ àgbọ́gbọ̀ à sọ̀rọ̀ ìsìnkọ́ ọ̀nà ìdúró ṣinṣin òun náà lè ń wọ́n jọ jára wọn bàbá ń sọ̀rọ̀ àgbọ́gbà à ń kí lànà bí sọ ó ní àtàkùwá àhùnà ó bẹ gbogbo àti abá ń sọ̀rọ̀ àgbọ́gbà à ń sọ̀rọ̀ kí ni ìbẹ̀rù ọlọ́run sọ̀rọ̀ ẹni tọ́lọ́wọ́ ọ̀bá jẹ́ kí bẹ̀rù jókòó sínú ọkẹ́ kò lè gbọ́rọ̀ náà ní lágbọ́gbà tá a bá ń sọ̀rọ̀ àgbọ́gbà à ń sọ̀rọ̀ ipò tí alimusara dára máa ẹrẹ́tìrú ta rọ̀sọ́lù kẹrìmù sàlàsàlà ó jókòó ní ọ̀sálámà tán ó kírun sánjọ́ kan inú sísí ẹ̀ yóò jókòó yóò ṣe ìrántí ọlọ́run ṣùgbọ́n bó ti sálámà tán bẹ́ẹ̀ lọ wọlé lọ gbọ́ sálámà tán ó ọba padà jáde wọn rẹ ni mo rántí tí ń bẹ lọ́wọ́ mi mú wá tí n tí ì fáwọn tó yẹ kí n fún. ìwà ọmọ tó lè tẹ̀lé lálàfo pé mo tún jókòó ṣe ìrántí ọlọ́run bóyá ń lè rí sẹ́wọ̀n ṣe tàbí ìní rí ṣe onímọ̀ ìṣe lọ yẹjú. tàbá ń sọ̀rọ̀ àgbọ́gbà á máa sọ̀rọ̀ láì fi dá ìgbà ń gbọ̀ a gbọ́dọ̀ fi sẹ́ẹ̀sì a gbọ́dọ̀ fi dá ìgbà ọlọ́mọsálá ìsànù wa. Gàbá ń sọ̀rọ̀ àgbọ́gbà tí a wà lórí rẹ̀. Ó yẹ ká rọra mú ẹnu ba nǹkan díẹ̀ díẹ̀ tí ó máa ń ṣokùnfà tó fi máa ń di lára. Nínú tí wọ́n fà á tí èébí lè jẹ́ èèyàn ó tètè rí ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì ṣe tọ́pùlìmà lílẹ̀ ìgbàgbọ́ a máa fà tí gbàgbọ́ èèyàn bá lẹ kò lè jẹ́ kí èèyàn tètè tẹ̀lé ńtọ́lọ́wọ́ àtúntíṣe tí bá ń wí fún yàn ìgbàgbọ́ a ọlọ́run subhanahu nínú àyà kan amma tawalla an zikirina ọlọ́ni rẹ̀ ànábì má bàa ṣe o bójú kò lọ́dọ̀ gbogbo ẹni tí wọ́n ń sọ̀rọ̀ wá fún tí ọ̀gbọ́n lágbọ́gbà wàlámù yóò di ilẹ̀ àyà sàdúnìyà kò sí tọ́jọba lórí ẹ̀mí irú wọn ju ìsẹ̀mí ayé yìí kan ìsẹ̀mí ayé òun lọ pàtàkì ọlọ́ni dáàlì kàmọ̀bùlẹ́gùn ó mìnà lẹ́yìn ọ̀rọ̀ ayé nìkan ni wọ́n gbẹ́nu gbẹ́lẹ́yìn nípa ẹ̀ tọ́ba dìbì tọ́lọ́hún wọ́n máa wò pé a máa rò sáàlì sí. wọ́n èlé kún bẹ́ẹ̀ ṣùgbọ́n pápánu ò lè dùn yà wọ́n. tọ́ba di tilé ayé wa àgbọ̀nlugbọ̀n lẹ́yìn bẹ́ẹ̀ bá a bá ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ tí ọ̀bá mu a lọ Port Harcourt. tá a bá tún dé Port Harcourt tí ọ̀bá mu a lè kó Nàìjíríà àbí ẹ̀kọ́. ṣùgbọ́n tọ́ba di tinú ọ̀nìkì àmọ̀ àmọ̀ yìí lójú kan náà ìgbàlá ìgbọ́mọ́ ìgbàlá àmọ́ fẹ́ àwa òkè wẹ́wẹ́ táwọn ọmọ náà là ń ṣe ìgbàlá òye sí fún wa mọ́ tọ́ba di sàlìkàmà ṣùgbọ́n tọ́ba ti ta yé fọ́tẹ̀nù olùdùnìyà o èmi àtẹ̀yìn ọmọ yìí wa kódà bá fèrè náà kéde á rìnà tòkò á gbẹ́ dáadáa nípa ayé wa àǹdí nìyí ṣùgbọ́n tọ́ba dọ̀rọ̀ ẹ̀sìn mùtàgàfílónì mùtàbálẹ̀ tọ́ba di bíi titọ́ lọ́hùn mọ́tàgáfẹ́ àdàfọ́nù fọ́ra tí nǹkan òye mọ́ mọ́tàbálẹ̀ àdì alákọ̀ọ́gbà alágbọ̀ọ́gbà ọ̀làdà tọ́ba di bíi tẹ̀sán kò sí tóbi ju kíni lọ ju lílẹ̀ ìgbàgbọ́ lọ ọlọ́run ní dáàlì kan máa bọ̀ lágòhùn nínú ẹ̀ ẹ̀ inna rabbaka alam bima dalla an sabili ọlọ́run gbogbo ẹni tó sọnù kúrò lójú ọ̀nà mi èmi ọlọ́run mo dá wọn mà wa huwa alam bímani ìsàlà ẹni ó sì mànà ọlọ́run ní mọ̀ máa tí gbàgbọ́ bá ti kú ònú ọkàn èèyàn ò lè lágbọ́gbà níbo mi nu sọ́dọ̀tò káf àyà twenty eight ẹ̀ méjìdínlọ́gbọ̀n ọlọ́run ní wàlẹ́ àtúntẹ̀ man àkọ́fàlìnà kọlìbáhu àzìkírínà wàtábà hawaahu wàkàna àmúrúhu ọlọ́run ní má tẹ̀lé gbogbo àwọn tó jẹ́ pé. àtúfàlì náà kọlu bá wà zikiri náà kò sí ìgbàgbọ́ lọ́kàn wọn àti fọkàn afọwọ́n kó níbi gbogbo tí àwọn ọlọ́run tá a bá wọn sọ wọn à lè gbọ́ lágbọ́gbà wọ́n tábà àwa ìfẹ́ inú wọn ò ní wọ́n tẹ̀lé ìgbàgbọ́ òrin lẹ̀ wọ́n ká na amòròhò fọ̀tọ̀ nípa àwọn ayé wọn ẹ̀rì ẹ̀ láláfi dùn bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá di kàlùkìámà aláfi ètò òun ni wọ́n máa ń jẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ìdílé ayé aláfi jùlẹ̀ rìn ọlọ́mọ sàlẹ̀ ìsànù wa. inú tí wọ́n fà á téèyàn fi lè gbàgbọ́ àgbọ́gbà kébò ìgbéraga máa fà á. ẹni tọ́lọ́run bá ti wọ̀ lẹ́wù ìgbéraga yóò tún gbéraga sọ́lọ̀ yóò gbéraga sànàbí pé tọ́lọ́run lọ́lọ́run wíwọ̀n tètè wọn máa dé lò sànàbí ni ànábì sọ ti ṣe wọn tó wọn máa ṣe gbogbo ìgbà tọ́lọ́run bá ti lè wọ ọ̀yàn lẹ́wù ìgbéraga ẹ̀ẹ́lẹ́rí kuni sijaba li amuri llahi wa rasuli kuni gbon kolon wa ti jisere ti ban so yakulu nabiyyi sallallahu alaihi wa sallam e ja wa pelu anabi nigba ti so tuma tin je gberaga ti kini je gberaga anabi al kibru oni tin je gberaga ni pastorul haqq ke yan rododo ko mani tele e tin je gberaga oni kini bataru kí wọ́n ju èèyàn tí òun sọ tó náà ti di pé òdodo ọ̀rọ̀ ọlọ́ọ̀rẹ́ tànábìrè kọ́ wa rí kó ń ga jùlọ. àwa ti lajú jù yẹn lọ nǹkan yí àwa jù yẹn lọ. gbogbo ìgbà tí aṣọ ìgbéraga bá ti wà fọmọnìyàn kò lè gbọ́rọ̀ ọlọ́run ní lágbọ̀gbà wọ́n gọ́m ti ìgbéraga yìí kò sí tó kò sí tábàwò kò sí tó yọ ìbílíf kúrò nínú mọ́làkótó sàmàwá ebi sàmà lọ́wọ́ kò sí tó yọ kúrò mbẹ kí ló yọ ìgbéraga ìgbéraga ni ọ̀dọ́ gbọ́rọ̀ ọlọ́run lágbọ́gbà ọ̀tẹ́lẹ̀ olóyọ kúrò mbẹ bó tẹ̀ jẹ́ kó padà sí bí ó ti wá ni o àfẹ́tà àmà náà ni wípé ìbílíf mílíọ̀nù jìn ara àlìjánu ni ìpìlẹ̀ rẹ̀ òun tó bí ṣe é dé sánmà nínú àkọọ́lẹ̀ kan ìgbà táwọn kan balẹ̀ ẹ jẹ́ ní Jazair làkọọ́lẹ̀ pé báyìí Jazair tòní sí Nàìjíríà ni ibi tó wá sàjẹrẹ kùsù tọ́jẹ́lì omi tá a rọ́ gbẹlẹ̀ ńbẹ̀ òun lágbára máa pè ní Jazira níjọ́ náà kò sí lórílẹ̀ ayé ẹni tí ń wí la ilaha illallah ọlọ́run ò sì dá ilẹ̀ fún bàjẹ́ gbogbo ìgbà tí ọba títí lórílẹ̀ ayé ẹni tí ó yí aburú padà wọ́n máa yá àlẹ́ ila ó dàrọ̀ ọmọ ogun tọlọ ní ẹnìkan ọ̀ma ó lè lówó ó lè má lówó ebó lo ẹ̀fọn lásán ó lò fún nàmúrò ọmọ ogun ọlọ́run kò tọlọ tọ́lọ̀ lè lò bí ọmọ ogun ọ̀rọ̀ àwọn màláìkà ó ní lọ jà ẹ̀yìnwá ní tẹ̀lé tọ́lọ́hún olókùbà. pẹ̀lú gbèrágà ìgbà ọlọ́run ìsìdú ìsìdú là ádàm kó forí kalẹ̀ fádámà ọ̀tán gbogbo àmàlẹ́kà oná forí kalẹ̀ ìlà ìbílísì àbá wà sàkìbàrà. ọlọ́run ní ìbílísù nìkan èṣù nìkan ó ní òforí kalẹ̀ fún ànábì adam ọlọ́run ní àbá kọ̀gbọ́rọ̀ ọlọ́run lágbọ́gbà nítorí pé ìsakabara ẹ̀wù gbẹdàgà ń bẹ lọ́rùn. gbogbo ìgbà tí ọlọ́run bá ti lè wọ ọ̀yàn lásán kí ni aṣọ ògbéraga kò lè gbọ́rọ̀ ọlọ́run lágbọ́ lágbọ́gbà. nítorí ìbílẹ̀ tó lè kú ní sámà nìyẹn. nínú kẹtí máa fà á tí ọmọ nìyà tí fi máa di. ẹni tí ò rọrọ lọ́ngbọ́ lágbọ́gbà ó lè ṣèbá òlè hawa gbogbo ìgbà tí fẹ́ẹ́ ló bá ti jọ́gì yàn tọ́jẹ́ pé fẹ́ẹ́ ló ní darí yàn kò ní gbọ́rọ̀ ọlọ́run lágbọ́gbà nusratul qasas àyà àdọ́tẹ̀ ọlọ́ni fa ìlàmù yẹsẹ̀jì ìbùlà ọlọ́ni tí làánà bí bá ń bá wọn sọ tí wọn tí wọn ọlọ́ni tí ọlọ́mọ kọ́fà tí wọn ò fi gbọ́ ni pé yàtàbìrúnà àhàwà àhùn. èmi ọ̀mọ tá a tún fẹ́ sọ gbogbo ẹ̀ ló ti sọ. ẹ tí ẹ bẹ̀rẹ̀ ọlọ́ni là bọ́ ọ bá ń sọ̀rọ̀ ọlọ́run fún wa tí wọ́n kàn ń gbọ́ dàálẹ̀ tí wọ́n ń gbọ́ ọlọ́run ànábì mo fẹ́ kọ́ ọmọ pé ìsàdánwò wọn ni wípé ànàmá àhàwà ìfẹ́ ló lọ́jọba lórí ẹ̀mí wọn. gbogbo àti ìfẹ́ ló bá ti wà fún yàn kò ní lè gbọ́dọ̀ ọlọ́run lágbọ̀gbà sọ́tò kọ́sọ̀ àyà fífìn. ọlọ́run wọn mẹ́ni adọ́là mi mẹ́ni tábà àwà ẹnì kọ́ sọ́nù tó ẹni tí ń lò fẹ́nu. tọ́jà pé fẹ́nu kò ní tẹ̀lé dègéèrè húdà dègéèrè húdà min Allah. kí èsè wípé ìtọ́sọ́nà ọlọ́run òun ní tẹ̀lé ina Allaha la yahdi al-qawma adh-dhalimin gbogbo ẹni ọba jalábòsí tí kìí lè tẹ̀lé ìfẹ́ ọlọ́run tó jẹ́ pé fẹ́ nu onídarí ẹ̀ ọlọ́run láàlẹ́ fọ̀nàmá nínú tí máa fà á tọ́mọ èyí fi lè tẹ̀lé fẹ́ tí èyí fi ní gbatí tí èyí ní gbà ó ní àwọn èèyàn máa ń gbàgbé ìbẹ̀rù àwọn èèyàn a máa kó bẹ́lù mi tí ó mu tí òfin ní lè tẹ̀lé ti ọlọ́run rọ́sùlù dẹ̀ sọ fún wa ó ní mẹ́lẹ̀ támásá rí jọlọ́ fi sákàtìlá gbogbo ẹni tí bá ń wá ìyọnu ọlọ́run tẹ́pẹ́ ọlọ́run ni wọ́n ń wá ìtọ́lọ́ ní oṣé lóṣé tó fi wá ìyọnu ẹ̀ fi sákàtìlá táwọn èèyàn kan sì ń bínú ànábì ní fi hàn lẹ̀ jẹ́ wọn máa bínú rọ́dìyàn lọ́wọ́ àná ọlọ́run ọ tọ́ ọba fi tó ń sìn yẹn lẹ̀ sẹ́pẹ́ àwọn kan ń bínú torí ẹ̀ wà á rìndọ̀ alẹ́kùn náà tọ́ba pẹ́ gbogbo ẹni tí ń bínú ó padà wà á yọ̀nù sí ọ. lọ́sùn lọ sọ bẹ́ẹ̀. ọ̀gbọ́dọ̀ torí wípé àwọn kan ní tó ń sìn òdùmọ́ wọn. tó ìjẹ́pọ̀ lọ́wọ́ àtòjíṣẹ́ lóní kásíkíní kásí nǹkan yẹn lọ́ba wa kó òní ṣe torí ìbẹ̀rù wọn ànábì ní malisamasa ridọ́lá sí sàkínà radiyallahu anhu wa arda àni ọ̀nà. ọlọ́run ọyọ̀ ọdún tó ń sọ̀hún àwọn tí wọ́n ń bínú yẹn wọ́n padà bọ̀ wá sí kíni wọ́n padà bọ̀ wá yọnu. wọ́n màlì sẹ́mọ̀sá níjọ náà ṣùgbọ́n tí bá ń wọ́ yọnu àwọn èèyàn káwọn èèyàn lè dunú sí mi níbi iṣẹ́ kò ní sí ọlọ́run ti ṣe léyìí àwọn èèyàn tó fi tí n bá ti pín wọ́n ó yí nǹkan mọ́ mi lẹ́sẹ̀ wọ́n yọ mí sẹ́ ìwọ náà bá pín owó tó ọmọ pé haram ni nítorí pé òfin wá ìyọnú àwọn èèyàn ànábì ní sọ́kítà lọ́wọ́ wàlẹ́ yìí ọlọ́wọ́ padà ti túṣọ. wà á kàtà àlẹ́ ìnà àwọn tó ń wáyọ̀ wọn ọlọ́wọ́ padà dé ìbínú wọn padà sí ọ. wọ́n padà bínú sí ọkàn yìí torí pé òun wáyọ̀ wọn tó fi ṣe tó bí ọlọ́run subhanahu wa ta'ala tóbi nínú ọlọ́run mọ́sálá ìsánú ẹnìkọ̀ọ̀kan wa ó tẹ́ ẹnìkọ̀ọ̀kan wa ká máa fi sínú ọpọlọ wa gbogbo àti abáfẹ́ nǹkan tá a mọ̀ pé ó bí àwọn iṣẹ́ ọmọ rẹ léèrè ò ní pé bi sọlọ́wọ́ lè tọ́ ẹwú ẹ̀ káláwọ̀ bínú káláwọ̀ ọ̀bọ̀ ṣe máa. nítorí pọ̀ wájú ọ̀run ọlọ́run wọn náà máa fáyà ibi rẹ̀ léèrè ní gbogbo ìgbà nusratu zumar aya thirty six yẹn pé alaysa Allahu bi kafin abda ọlọ́run subhanahu wa ta'ala ọba tó ti tó ẹ̀rú ẹ̀ ni ìtì ń bẹ lọ́dọ̀ tí wọ́n tó rò pé yọ bọ́ yẹn ìtì ń bẹ lọ́dọ̀ ọlọ́run ju tọ̀dọ̀ wọn lọ orí tí ń lọ́dọ̀ ọlọ́run ọkọ̀ ju tọ̀dọ̀ àwọn èèyàn tó ń wò wípé kọ́ tọba tọba ṣe ń tọ́lọ́ wí gbà kọ́ lọ́hùn ó sọ ọlọ́run máa sọ ẹrù rẹ̀ tí gbogbo èèyàn bá láwọn padà lẹ́yìn èèyàn ìgbà nǹkan lọ́hùn ó kò dúró téèyàn ó sì máa rí ìyọnu ọlọ́run ọlọ́run ní wọ́yọ̀ káwé fún ẹ̀ka bíi lẹ́bí lẹ́mí dùn ni ọlọ́run ní kí ló dé tí wọ́n fi máa fi tú òtọ́ lọ́hùn dẹ́rù bá tó òfin ní ìgbọ́rọ̀ ọlọ́run lágbọ́gbà yọ̀ọ̀ká wí fún ẹ̀ka bímá dùn ni ìtú ọ̀tọ́ lọ́hùn òun ni wọ́n fi ń dẹ̀rù bọ̀ ọlọ́run wa máa yóò alahu lọ́hùn fáma aláwo gbogbo ẹni tí mi ọlọ́run bá ti sọnù kò sẹ́nìkan tó lè fi mọ̀nà ọlọ́run sọ wá nù kó sọ àánú kọ̀ọ̀kan wa kó sọ lẹ́nu tí ọmọ gbọ́dọ̀ ọlọ́run lágbọ́gbà nínú tí wọ́n kó báyàn tí èèyàn fi lè gbọ́dọ̀ ọlọ́run lágbọ́gbà òun ọlọ́run ọlọ́run yà fi kànábì lọ nígbà tí ó bẹ̀rẹ̀ ẹsẹ̀ fún ọlọ́run nípa ọba fẹ́ẹ́ ríṣẹ́ ìṣe tí ó da ọlọ́run wàlẹ̀ àtàmùtánà àyìnà ìka ìlànà mọ̀tàánà bíhi azuwaja nínú ọ́n zakhratal hayati dunya. ọlọ́run mọ̀ wò sẹ́ẹ̀ kan gbogbo àwọn tá a fi oníranran ohun adùnlé ayé tá a fi fún tó ọba ti ń wo wọn náà nílé ṣètò gbójú ẹ̀ kó mẹ́ mọ́ gbójú ẹ̀ sí tí èèyàn bá ti ń gbójú ti ayé púpọ̀ jù ìtẹ̀lé tọ́lọ́hùn kò ní rọrùn fún yàn láti lè ṣe ọlọ́mọsàlẹ̀ ìsànù wa nínú ẹ̀ náà ni sùlù amadi òun ni kérò gbèyàn jágùn gbèrò gbà bá ti jágùn púpọ̀ àti yóò le ẹ̀jẹ̀ máa rí nítorí àsìkò ti fẹ́ lé ní bá nínú ẹ̀ náà ni àtàkìlídò lè àmà tí èèyàn ọ̀bá láwọn aṣáájú tó dáa tó jẹ́ pé afọ́jú ń fa afọ́jú lọ́pàá òun ìwọ tó ofu òkú ọ̀kìtà náà àgbẹ̀nìkan dìde nù wọn inú kòtò ara wọn sí òun náà máa fà á kí èèyàn má ní àgbọ́gbà tóró ò lè rí nǹkan gidi tó yẹ kọ́ gbọ́kọ̀ tẹ̀lé ò lè rí tọ́ba ti lè jẹ́ pé tàkìlídù àmà ni èèyàn bá káàkiri wàhálà lè fún yàn nínú ayé ọmọ nínú ẹ̀ ni ha bóyá láwọn ṣẹ́ olórí àti báàsì náà débi kan wọn wá tó sọ kàmí yàrá ìta àti ṣe kan ti ju léyìn lọ léwọn léwọn ò lé ó débi irun ó débi irun wákàtí àti wákàtí gbogbo náà wá fìlì àpàtì ìfẹ́ ẹdínà fìlàní ojúlówó tó o kí òdìjọ lójú ó sì mọ̀ bọ́lọ́ ń gbójúlówó nga bẹ́ẹ̀ náà fìlà tó o bá fi kún oníwọ́ra bọ́ fi pàṣẹ tí ó fi jọra wọn náà pé àpò àpò náà máa ń ṣàǹfààní nígbà mí báyọ̀ ń bá gbé aṣọ èèyàn èèyàn lè pẹ́ bá ń tú àpò nú ẹ̀ wí tí èèyàn bá rí pé lọ́tọ̀ máa sọ lẹ̀ dáadáa wọ́n bá yàn lẹ́ dáadáa ó ti lọ tán kí wọ́n tó mọ̀ pé wọ́n lẹ́sọ̀ rẹ̀ èèyàn ti rí wọ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ̀nyí èèyàn gbọ́dọ̀ máa dọ́rọ̀ ẹ̀ lójú lórí àwọn ṣẹ́ olórí kan tí bá ti ń ṣe tí èèyàn bá ti ń ṣe léyìí omi ìsìn bá sọ fún un kàákà kún ma kàá lè gbọ́yé ma yóò máa ti gba rẹ̀ kó pé àwọn ti jìnnà nú ẹ̀sìn àti jìnnà nú ẹ̀sìn gbogbo tí wọ́n wí yóò kà máa gbọ́ lágbọ̀n àgbọ̀gbọ̀n tí lónìí ọlọ́mọsálá ìsàlọ ẹnì kọ̀ọ̀kan wa nínú tí wọ́n kó báyà ní ìrẹ́fẹ̀ẹ́ onímọ̀ nsọ́ torí àsìkò àsìdìkọ́ wọ́jọ́lọ́sá ìṣó àwọn ọ̀rẹ́ wọn máa kó báyà ń gbà mí kèjé yàn lè gbọ́ lágbọ̀gbà àti yàn bá ń bá rìn àdúwà ìbàlídìí ilẹ̀ ìbàlídìí sọ̀rọ̀ àtẹ̀yìn kàlítẹ́mùrì yóò dọ̀ òfin rọ̀máàdì ẹ̀yọ kọ̀mọ́dẹ̀. bẹ́ẹ̀ yẹn bá ti ń bẹ́ni tí orí ẹ̀ lè tí ó ń ṣèyàn gidi sọ̀rẹ́ nǹkan dáa ni kéèyàn ó jìnnà sí torí yọ̀ọ̀dà gẹ́gẹ́ bí iná tá a jù sínú eérú ṣàgbé bí náà ṣe ó ṣe le tó bẹ́ẹ̀ yẹn bá jù nú eérú òun náà di yóò dé eérú òun náà padà dé eérú bẹ́ẹ̀ yẹn bá ti ń bẹ́ni dúró rìn òun náà padà di ẹni burú ọlọ́mọ́sálá àsìkò ti lé mi bá bó tiẹ̀ jẹ́ pé mo ní sọ àwọn àǹfààní tí ń bẹ bí kọ́wọ́ ká gbọ́ àgbọ́gbà ṣùgbọ́n àsìkò ọ̀nàdà fún mi èyí tá a gbọ́ náà ọlọ́run jẹ́ kó sẹ́ni tó wù ọlọ́run jẹ́ kó sí ní àǹfààní kó sí ẹni tó wù náà lẹ́ni tí ó jẹ́ pé gbogbo ohun tí ń gbọ́ òun náà máa gbọ́ ní الوقت أدركني والنظام لم يسمح أنا الله هو بعليه فوا الله عتيبي الله يو يو نسوا ولا عال ولا سبحانك اللهم وبحمدك ونشهد أن لا إله أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله رب العالمين